Èké hallelujah. Orúkọ mi ni olùṣọ́àgùntàn Adéwọlé Ẹ̀rọlúwa Joseph Ẹni Ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti World Life Missionary Baptist Church èyí tó jẹ́ ẹ̀ka ti iléeṣẹ́ ìránṣẹ́ Global BMA Global tí ó jẹ́ ti Nàìjíríà tó fìdí kalẹ̀ sí ìlú Ìbàdàn nípa oore ọ̀fẹ́ Ọlọ́run ní àkókò tí a wà yìí àkókò yìí ni à ń pè ní àkókò ọ̀rọ̀ ìyè mo sì fẹ́ kí wa káàbọ̀ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà sí àkókò yìí mo gbàgbọ́ wípé ọlọ́run yóò bá ẹni wa pàdé yóò bùkún fún wa gẹ́gẹ́ bí wọ́n ti ṣe máa ń ṣe àwa tó nira pọ̀ pẹ̀lú wa fún ìgbà àkọ́kọ́ lẹ́ẹ̀kan sí mo fẹ́ kí wa káàbọ̀ tí a máa ń ṣe lórí inú iṣẹ́ ní orí agbègbè yìí òun ni wípé a máa ń bára wa sọ sọ ọ̀rọ̀ ọlọ́run níbi tí a ti gbàgbé pé ọlọ́run yóò ṣàyípadà ayé wa lo iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí láti lè fi já ìbùkún fún ayé wa a ti ń wo àwọn lẹ́sẹlẹ́sẹ àwọn ọ̀rọ̀ ọlọ́run pàápàá láwọn ìtọ́ni ọ̀rọ̀ ọlọ́run tí àbí àwọn ọ̀nà tí a lè gbà tí ayé wa fi lè ní ìtumọ̀ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ló wà nú ayé lónìí tó jẹ́ pé wọ́n máa gba ọ̀dọ̀ oníṣègùn gbọ̀dọ̀ aláwo lọ wọ́n máa fẹ́ lọ sọ́dọ̀ àwọn yẹ̀míwò àbáwọn atẹyanrìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ni nǹkan tí wọ́n wá ara àwọn nǹkan tí wọ́n wá kiri òun náà ni pé wọ́n ń wá ìtọ́ni wọ́n ń wá ìtọ́ni wọ́n ń wá ìdarí ìtọ́ni tó sì dára jù ìtọ́ni tó ga jù òun ni ìtọ́ni ti ọlọ́run a sì gbọ́dọ̀ lè ṣe ìdámọ̀ ìtọ́ni ọlọ́run nínú ayé ènìyàn gẹ́gẹ́ bí ìtújẹ́ pé lórí ìrìn àjò èèyàn ó jẹ́ èyí tó ga tí a sì gbọ́dọ̀ lè ní sùúrù kí a jẹ́ni tí ń gbàdúrà àti ẹni tó ní ìrònú bíbélì ọ̀rọ̀ ọlọ́run ó pèsè àwọn ọgbọ́n ó pèsè ọgbọ́n tí ó yẹ pé ó lè ṣe ìtọ́ni fún wa láti lè ṣe ìdámọ̀ ìfẹ́ ọlọ́run fún ayé wa lórí ohun gbogbo tí a lè máa là kọjá ní àárọ̀ yìí ní agbára ọlọ́run a ó kíyèsí ohun mẹ́fà ní pàtàkì kọ́kọ́rọ́ tí mo pè ní mẹ́fà ní pàtàkì tí a gbọ́dọ̀ ní tí a ó bá ní ìtọ́ni Eh, àti ìdarí láti lè mọ kí ni ìfẹ́ Ọlọ́run fún ìgbé ayé ẹnì kọ̀ọ̀kan wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti ní àgbàlagbà. Kọ́kọ́rọ́ àkọ́kọ́ tí a ó sì máa kíyèsí òun ni àdúrà àti ìrònú nínú ọ̀rọ̀ Ọlọ́run. Àdúrà àti ìrònú nínú ọ̀rọ̀ Ọlọ́run. Eléyìí túmọ̀ sí wípé a gbọ́dọ̀ lè jẹ́ tó ń gba àdúrà déédéé tí ó sì ń fi ààyè àdúrà yìí sílẹ̀ láti lè bá ọlọ́run sọ̀rọ̀ àti láti lè wá ojú wọn fún ìtọ́ni ìwé fílípì ìwé fílípì orí ìkẹrin ìwé fílípì orí ìkẹrin tí a bá wò ó a ó rí àṣírí eléyìí ní ẹsẹ̀ ìkẹfà sí ẹsẹ̀ ìkeje ìwé fílípì orí ìkẹrin ẹsẹ̀ ìkíní ẹsẹ̀ ìkan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 pàtàkì fífi àwọn ìbéèrè wa àbí àwọn ẹ̀bẹ̀ wa sí iwájú ọlọ́run kí a lè ní ìrírí àlàáfíà èyí tó kọjá gbogbo òye um tí a bá sì ń sọ nípa àlàáfíà àlàáfíà yìí ó jẹ́ ohun tó tóbi tí ó sì jẹ́ ọ̀nà tí a fi lè ṣe ìdámọ̀ ìwàláàyè ọlọ́run àti ìtọ́ni ọlọ́run nínú ayé wa tí ọkàn wa lẹ́yìn ìgbà bá ti gbàdúrà tán lórí gbogbo ìgbésẹ̀ tó máa kàn tí a bá ní ìsinmi ọkàn tá a ní ìbàlẹ̀ àyà tẹ́rù ò bà wá táyà wa ò já eléyìí ń túmọ̀ sí wípé ọ̀rọ̀ ìwà láàyè ọlọ́run wà nínú nǹkan tí à ń ṣe ìtọ́ni ọlọ́run sì ni pẹ̀lú fún ayé wa mo gbàdúrà pé olórúkọ jésù kristi olúwa yóò ràn wá lọ́wọ́ bí a ti ṣe ń fi àwọn ẹ̀bẹ̀ wa àti gbogbo àwọn àwọn ìrètí wa àwọn ìrírí wa gbogbo tí à ń fi sí ọwọ́ ọlọ́run láti lè ní ìrírí àlàáfíà ti ọlọ́run Eh, bóyá lórí ọkọ ni bóyá lórí aya ni ohunkóhun tí ìbá jẹ́ lórí ohun tó kéré ni àbí lórí ohun tó tóbi eh, a lè rí ọwọ́ ọlọ́run nígbà tá a bá ń gbàdúrà tí a sì ń kíyèsí nínú ìrònú lórí ọ̀rọ̀ ọlọ́run ohun tó jẹ́ kọ́kọ́rọ́ kejì òun náà ni bíbélì òun náà ni mo pè ní ọ̀rọ̀ ọlọ́run bákan náà ẹ rí òun ni mo pè ní ọ̀rọ̀ ọlọ́run bákan náà bíbélì fúnra rẹ̀ ó jẹ́ ìwé ó jẹ́ orísun ìwé tá lè pè ní ìwé ọgbọ́n Eh, torí pé ọlọ́run ni ẹ wá wo tí ọ̀rọ̀ ọlọ́run tiẹ̀ sọ nínú orin orin dáfídì orin dáfídì orí eh, orí one hundred and nineteen orin dáfídì orin one hundred and nineteen tí a bá kíyèsí a lè kíyèsí ní ẹsẹ̀ orí orí orí karùn-ún lé ní ọgọ́rùn-ún lé ní ọgọ́rùn-ún psalm one oh nine psalm one one nine verse one oh nine ẹ wo nǹkan tọ́lọ̀ lọ́run sọ ń bẹ̀ ó ní ọkàn mi wà ọkàn mi wà wà lé ọwọ́ mi nígbà gbogbo èmi kì yóò gbàgbé òfin rẹ ó ní ọkàn mi wà lé ọwọ́ mi nígbà gbogbo èmi kì yóò gbàgbé òfin rẹ ẹ rí ẹ rí pé ohun tí dáfídì tó ń sọ ń bẹ̀ yẹn ni wípé ó ó ẹ má bínú sí mi kì í ṣe one oh, oh nine ẹ jọ̀ọ́ one o oh five ni ó ní ọ̀rọ̀ rẹ ọ̀rọ̀ rẹ ni fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà mi ẹ̀rí ohun tí bẹ̀yẹn túmọ̀ sí ni wípé ọ̀rọ̀ ọlọ́run ó jẹ́ fìtílà sí ẹsẹ̀ wa ó sì jẹ́ ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa ìyẹn túmọ̀ sí wípé nígbà tá a bá ń ka ọlọ́run nígbà gbogbo tí a sì ń ní àṣàrò lórí ọ̀rọ̀ ọlọ́run eléyìí a máa tan ìmọ́lẹ̀ sí ọ̀nà wa ní ìtẹ̀síwájú a sì máa pèsè ìtọ́ni àti àwọn àlàyé ní kíkún lórí àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan tí ayé wa bá dojúkọ àbí tí àwa pàápàá ń dojúkọ tó ń dojúkọ wá tí a bá lè máa gbé ọ̀rọ̀ Ọlọ́run fi ṣe ìlànà àbí máa fi ṣe àyẹ̀wò fún gbogbo ìgbésẹ̀ tí a fẹ́ gbé bóyá lórí ilé bóyá lórí ọmọ bóyá lórí iṣẹ́ bóyá lórí ohunkóhun tí a ti ń tà wojú Ọlọ́run fún ta ni ń fẹ́ kí Ọlọ́run kó fún wa ní èsì àbí fún wa ní ọ̀nà láti lè mọ ohun tí a gbọ́dọ̀ ṣe a gbọ́dọ̀ lè máa fi ọ̀rọ̀ Ọlọ́run tá a mọ̀ tá bá fi ń yẹ̀ wọ́n wò tàbá fi ń yẹ kí ọlọ́run fẹ́ kí n ṣe léyìí kí ọlọ́run fẹ́ kí n ṣe léyìí ṣé mo mọ̀ kí ọlọ́run sọ nípa ìgbéyàwó kí ló sọ nípa ètò ìṣúná kí ló sọ nípa kí n yáyàn lówó kí ló sọ nípa kí n jà kí ló sọ nípa kí n ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ rí i pé ọ̀rọ̀ ọlọ́run yẹn á lè máa tọ́ wa ní àwọn ọ̀nà àti máa tàn mọ́lẹ̀ sójú ọ̀nà wa ohun kẹta tó jẹ́ kọ́kọ́rọ́ tí a gbọ́dọ̀ lè ní fún àti lè ṣe ìdámọ̀ kí ni ìfẹ́ ọlọ́run fún ayé wa òní wípé ká máa wo àwọn oríṣiríṣi àǹfààní àti gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ èyí tí ó ń yí wa ká àbí tí tó wà lágbègbè wa torí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọlọ́run a máa darí a máa darí ọ̀nà wa nípasẹ̀ àwọn ohun tí ó ń ṣẹlẹ̀ ní agbègbè wa ọlọ́run lè ṣí àwọn ilẹ̀kùn kan kó sì ti àwọn ilẹ̀kùn mìíràn ó lè ti àwọn ilẹ̀kùn mìíràn láti ṣí àwọn ilẹ̀kùn kan ètò jẹ́ pé yóò máa darí wa sínú ìfẹ́ rẹ̀ eléyìí sì gbọ́dọ̀ jẹ́ ọgbọ́n fún wa nígbà tí a bá lè kíyèsí láti máa wo kí làwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní ayé wa ká sì máa wò wọ́n bí wọ́n ṣe ń bọ́ sí ọ̀nà bọ́ sí ojú ọ̀nà lórí àwọn ìpinnu tó ṣe ń bọ́ sójú ọ̀nà ọ̀rọ̀ Ọlọ́run àti àwọn ẹ̀kọ́ Ọlọ́run fún ayé wa eléyìí ni mo pè ní ìtọ́ni àbí ni mo pè ní làwọn òyìnbó ń pè ní providence of God ìyẹn túmọ̀ sí pé Ọlọ́run ó Ọlọ́run tó dá ayé kò fi ayé sílẹ̀ ọlọ́run tó dá ayé yẹn ó wà lá òun ló sì wà nínú ìṣàkóso ayé ọwọ́ ìṣàkóso gbogbo ayé ó wà ní ọwọ́ ọlọ́run ọlọ́run lè mú nǹkan tó tiẹ̀ ṣẹlẹ̀ ní búburú ó lè yí padà ó lè mú láti lò sí rere tàbá nígbẹ́kẹ̀lé wa lé ọlọ́run tá sì ń tẹ̀lé ìmọ̀ràn àti àwọn àǹfààní tí ó bá ń mú wá fún wa ohun tó jẹ́ kọ́kọ́rọ́ kẹrin tí a lè rí òun ni wípé kí a ní ka ní ìmọ̀ràn ka tẹ̀ sí ìmọ̀ràn ka tẹ̀ sí ìmọ̀ràn àwọn àwọn tó gbọ́n ìmọ̀ràn àwọn ọlọ́gbọ́n tí a bá ń sọ nípa ọlọ́gbọ́n à ń sọ nípa àwọn kìrìsìtẹ́nì tó jẹ́ wípé wọ́n dàgbà jù wá lọ tí wọ́n ti wà nínú ọlọ́run tí wọ́n dàgbà jù wá lọ nípa ti ẹ̀mí àwọn tó jẹ́ pé wọ́n lè fún wa ní ìṣíníyè àbí fún wa ní ìṣídójú tí a bá wo inú ìwé ìwé òwe ẹ jẹ́ ká wo inú ìwé òwe ìwé òwe orí ìkan ìkàndógún ìwé òwe orí ìkẹẹ̀dógún ẹsẹ̀ ẹsẹ̀ ìkejì lé ní ogún ìwé òwe orí ìke orí ìkẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkejìléníogún proverbs fifteen verse twenty-two bíbélì wípé ó ní láìsí ìgbìmọ̀ èrò á dasán ṣùgbọ́n lé ọ̀pọ̀lọpọ̀ ìgbìmọ̀ àwọn wọn ó fi ìdí múlẹ̀ a ó fi ìdí wọn múlẹ̀ ìyẹn túmọ̀ sí pé ta bá lè súnmọ́ gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan ta bá lè súnmọ́ àwọn kìrìsìtẹ́nì tí wọ́n ti dàgbà tí wọ́n ti ní ìrírí jù wá lọ tí wọ́n ti wà ní wọ́n ti la ipò tí àwọn ńlá kọjá tí wọ́n ti là kọjá eléyìí máa ń jẹ́ kí a lè dá ìfẹ́ ọlọ́run mọ̀ fún ayé wa ìbéèrè tí mo máa ń fẹ́ béèrè wọ̀ tó ń gbọ́ mi tí mo fẹ́ bí eléyìí ni pé ǹjẹ́ ó ti ń fi ọ̀rọ̀ ẹ lọ àwọn tó jẹ́ pé wọ́n dàgbà nípa tẹ̀mí tí wọ́n ti ní ìrírí bóyá lórí ìdílé ni bóyá lórí ọmọ ni bóyá lórí ọkọ ni bóyá lórí iṣẹ́ ni bóyá lórí lórí ìwòsàn ni lórí ẹ̀sùn ara kan ni àbí ohun kan tí bá wọn ti la ìṣòro ayé kan kọjá tó rí ẹ mọ̀ tó jẹ́ pé o rẹ̀ fẹ́ rí o dẹ̀ rírò àpẹẹrẹ bẹ́ẹ̀ tó pé o ń fẹ́ máa wọnú irú ìṣòro bẹ́ẹ̀ tó bá súnmọ́ àwọn tó jẹ́ pé tọ́lọ́run ti ràn ọ́ lọ́wọ́ láti ṣẹ́gun àwọn gbogbo tó jẹ́ ìṣòro wọ̀nyí tá a súnmọ́ wọn a lè ní ẹ̀kọ́ tó jinlẹ̀ àti láti lè mọ àwọn kòtò tó yẹ ká sá fún àti gbogbo àwọn tó lè bù tó lè jẹ́rọ abúgbàmù tó lè bù mọ́ wa lẹ́sẹ̀ nínú ìrìn àjò ayé wa wọ́n á lè fún wa ní ìmọ̀ràn èyí tí ó lè ran ìgbé ayé wa lọ́wọ́ ohun karùn-ún tá a fi lè tó jẹ́ kọ́kọ́rọ́ tá a fi lè dá mọ̀ ìfẹ́ ọlọ́run fún ayé wa àyìn tó yẹ kó máa lè ràn wá lọ́wọ́ láti lè mọ kí lọ́run fẹ́ ká èmi àti ẹ ṣe ní gbogbo ọjọ́ ayé wa ní ìgbésẹ̀ ọjọ́ kankan òun ní karùn-ún òun ní a máa ní nǹkan tó ń pè ní ìsinmi ọkàn ìyẹn ni pé ọkàn wa máa balẹ̀ nípa ti nínú nínú tọkàn lọ́hùn nínú ẹ̀mí wa lọ́hùn a máa ní nǹkan tó ń pè ní ìgboyà a máa ní nǹkan tó ń pè ní ẹ̀rí tó yẹ pé a lè sinmi lé ìyẹn ni inner conviction ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà yẹn tí ẹ̀ ń gbọ́ mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọlọ́run a máa bá wa sọ̀rọ̀ láti inú láti ara látọwọ́ látọ̀dọ̀ ẹ̀mí mímọ́ eléyìí láti máa fún wa ní ìsinmi àbí ìbàlẹ̀ àyà a máa ní ìsinmi ọkàn lórí àwọn ìpinnu kọ̀ọ̀kan tí a bá wonú ìwé róòmù orí ìkẹjọ ìwé róòmù orí ìkẹjọ tí a bá wo ẹsẹ̀ ìkẹrìnlá ìwé róòmù orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹrìnlá bíbélì wípé iye àwọn tí à ń ti ọwọ́ ẹ̀mí ọlọ́run ṣamọ̀nà ni à ń pè ní ọmọ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni eléyìí sì túmọ̀ sí wípé kí a máa ní ìgbẹ́kẹ̀lé àbí ìgbàgbọ́ nínú ìtọ́ni bí Ọlọ́run ti ṣe ń darí wa nínú ìrìn àjò ayé wa a ní láti lè ní ìgbẹ́kẹ̀lé àbí lórí ká máa ní ìgbẹ́kẹ̀lé lórí ìtọ́ni bí Ọlọ́run ṣe ń darí ayé wa. Ohun tó jẹ́ ìkẹfà tí a gbọ́dọ̀ kíyèsí ohun tó dẹ̀ gbẹ̀yìn ibẹ̀ òun náà ni wípé a ní láti jẹ́ ẹni tó ní sùúrù ká sì máa ní ká jẹ́ ẹni tó ní ìgbẹ́kẹ̀lé ká ní sùúrù ká sì ní ìgbẹ́kẹ̀lé torí pé a gbọ́dọ̀ rántí wípé ọlọ́run tí à ń sìn yìí ó jẹ́ ọlọ́run tí yẹ pé àkókò ẹ̀ ó jẹ́ àkókò yìí tó jẹ́ pé ó pé àkókò tó dára lọ́lọ́run máa dé ọlọ́run ò ní pẹ́ dé ọlọ́run ò sì ní tètè dé kò ní pẹ́ kò sì ní tún tètè dé ohun tó túmọ̀ sí ni pé á dé ní àkókò gan tí ó yẹ kí ọlọ́run dé tí ìṣẹ̀lẹ̀ yóò sì ṣẹlẹ̀ ní tí a lè fi ògo fún ọlọ́run nìkan ṣoṣo ó túmọ̀ sí wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà á ń láti lè dúró fún ìdarí ọlọ́run fún àlàyé láti ọ̀dọ̀ ọlọ́run àbí ohun láti ọ̀dọ̀ ọlọ́run jẹ́ pé ó mú tó jẹ́ pé á tó tó tó tó èyí tó jẹ́ pé ó gbòòrò i mean tó jẹ́ pé ó ní ìmọ́lẹ̀ ó yè kooro ẹ ṣeun ó yè kooro tàbá wo inú ìwé àsáyà àsáyà orí ọgbọ̀n orí ogójì àsáyà ogójì ẹsẹ̀ ìkọkànléní ọgbọ̀n bíbélì wípé ó fi wá lọ́kàn balẹ̀ pé ó tó bá dóde olúwa ó ní wọ́n á tún agbára wọn ṣe wọ́n á fi ìyẹ́fò bíi dì wọ́n á rìn kí ó rẹ̀ wọ́n ó ní wọ́n á sáré àárẹ̀ kí yóò sì mú wọn eléyìí túmọ̀ sí wípé a ń láti lè jẹ́ ẹni tó ní ìgbẹ́kẹ̀lé nínú àkókò tí ọlọ́run ní fún ìgbé ayé ìrìn àjò wa eléyìí ni ó máa jẹ́ àwọn ìparí ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ lónìí mo dẹ̀ gbàgbọ́ wípé bí a ti ṣe ń wá ìtọ́ni láti bá ti ṣe ń wá ìtọ́ni láti dá ìfẹ́ ọlọ́run mọ̀ fún ayé wa Ẹ̀ mo gbàdúrà yìí pé bí a ti ṣe ń wá àwọn ènìyàn, bí a ti ṣe ń dúró tiri nínú àdúrà, bí a ṣe ń fi ara wa, ara wa bá ṣe ń rẹ ara wa sínú ọ̀rọ̀ Ọlọ́run, bí a ṣe ń ṣí ara wa sí ọkàn wa payá sí ìtọ́ni ti Ọlọ́run. Ẹ̀ bẹ́ẹ̀ ni mo gbàgbọ́ wípé àwọn, ìpinnu tó jẹ́ pé ó le pọ́nrọ́pọ́n wọ̀nyí tí a ṣe ń bá àwọn ìránṣẹ́ Ọlọ́run sọ́ àbáwọn tó jẹ́ pé jù wá lọ. Mo gbàgbọ́ wípé Ọlọ́run yóò fún wa ní ẹ̀rí. Orúkọ Jésù Kristi ni a ó sì di àyìn lógo tí o bá fẹ́ pè mí fún ìbéèrè tàbí ìmọ̀ràn o lè pè mí sórí ago plus two three four eight one zero five seven seven eight nine five four ní ọjọ́ mẹ́jọ a tún máa pàdé jésù ni olúwa ó dàbọ̀.